alábù ní nàìjíríà ó lẹ̀ ń gbọ́ látẹnu ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ó lẹ̀ ń gbọ́ látẹnu pásítọ̀ yìí ó wípé agbogbo ìgbà táwọn bá fẹ́ rìnrìn àjò rẹ̀ nàìjíríà àlà. n tó lè mú àwọn pásítọ̀ mọ̀ jàpá kó sì fi àwọn ọmọ ọjọ́ wọn lẹ̀. ẹ mọ̀ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sínú ìròyìn talẹ́ yìí lórí ìkànnì ọ̀gbẹ́ni bọ́ọ̀bì náà ni ó ti di ìṣe wa ó ti dàṣà wa ọ̀rọ̀ ilé wa rèé o ní orí ìkànnì yìí bá a ṣe mọ́ ṣe lálalẹ́ rèé nírú táìmù yìí tá a mọ́ mú ìròyìn gbàǹkangbì wá fún yín yín mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń kì mí ní mẹ́sàn-án mẹ́wàá pé àbò ṣe mọ́ ka ròyìn fún wa àmọ́ gbádùn rẹ̀ lóòótọ́ ìròyìn rẹ̀ gùn ṣùgbọ́n àti ẹ̀kì mọ̀ gbà tí ọmọ kà tán nítorí ọmọ fi yẹ̀yẹ́ sí ẹ <laughs> ìròyìn tó tún balẹ̀ gà sí abúlé wa lórí ìkànnì yìí ẹ mọ̀ wá gbàgbé kí n tó mẹ́nu lé torí tí n bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀wọ̀n ilé ìdámi dúró mọ́ kí n tó mẹ́nu lé ẹ̀yin tẹ́ ẹ bá fi wa tàbí tó jẹ́ ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì ẹ tètè rè é fọ́lọ̀ wa lórí Facebook ó bá sì lórí YouTube mo tẹ̀ YouTube gan ni mo ti gbádùn yín jù ẹ subscribe kẹjẹ àjọ kọwọrin ẹ débi gíga o nítorí wípé yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ láfi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí bẹ́ẹ̀ náà ni eléèbó àwọn eléèbó sọ wọ́n ní information is power nítorí ẹ̀ làwọn ṣe mọ́ wa lẹ̀ jìn tá a mọ́ wá fífi ìdí kókò ẹ̀ tá a mọ́ ṣiṣẹ́ ìwádìí wa dáadáa a sì gbé gbogbo ìròyìn wa lórí òtítọ́ àtòdodo yìí tá a bá mọ̀ tá a bá kọ́nfàmù ẹnu wa náà lẹ́ẹ̀ ti gbọ́ pé a ah, kọ́nfàmù eléyìí oṣù bò fẹ́ wá ni o eléyìí tó bá sì jẹ́ ṣe mí ní ọ̀gbẹ́ni Bobby ọmọ Ìwó Olódò mo jẹ́ kira mi àwa kira wa lónìí ṣùgbọ́n mo gbàgbé ẹ mọ̀ bá wa ṣe à program yìí ẹjẹ́ àwọn oníròyìn lọ ṣùgbọ́n ká tó mẹ́nu lé ìròyìn ẹjẹ́ àkọ́kọ́ fún yín ní àwọn kókó inú ẹ̀ àwọn àkórí ìròyìn yìí ká kọ́kọ́ pè jáde fún yín kẹ́ lè mọ ibi tá ń lọ bẹ́ẹ̀ yóò bá wọkọ̀ ibi tí ń lọ yóò kọ́kọ́ gbọ́ ibi tí kọ̀ǹdọ̀tọ̀ ń pè ẹ kó tó wọlé ká mọ̀ bá a sí ọkọ̀ torí bus stop tí mò ń gbé yín lọ lé nìí ah, hmm, ó kọjá abẹ́ ò kí mọ́ bá gbé yín dé bus ni mo ṣe kọ́kọ́ ń pèrò báyìí kẹ́ lè tá à lọ àkọ́kọ́ ìròyìn àkọ́kọ́ ni wípé omi ìpínlẹ̀ Kánò tòrò ó kọ̀ kò tòrò wọ́n ju álọ́ọ̀mù sí i wọ́n da ṣúgà sí i wọ́n da gbogbo ẹ̀ sí kó lè dùn ṣùgbọ́n omi rúrú náà ni wọ́n sì ń pọn ní àfẹ̀mọ́jú òwúrọ̀ kùtùkùtù ní <laughs> ní Kánò torí Yorùbá ló sọ wọ́n ní ẹni bẹ́ẹ̀ yẹn bá jí dòdò láàárọ̀ kùtùkùtù yóò romi tó tòrò pọ̀ ṣùgbọ́n Kánò àwọn tó sùnmọ́jú sídìí odò gan eh, omi rúrú ni wọ́n pàpà pọ̀ lọ lé nídìí wípé wàhálà ti so gbẹgẹdẹ ti gbiná bẹ́ẹ̀ náà ni ọba kò só wọlẹ̀ sí Emirate òjò ẹ̀sìn tó fẹ́ rọ̀ fún báyóró báyóró ní òun ò ní gbà ó ti mọ̀ bẹ̀rẹ̀ ládàáni pé òun ò ní gbà kójú ẹ̀sìn kó rọ̀ sóhun lórí gbogbo kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lábùn igbọ́ lónìí nínú ìròyìn ẹ̀ṣà ní sùúrù. àwọn iléèwé yòókù ti ké gbàjarì síjọba wọn ní kí ló dé tó jẹ́ wípé àwọn iléèwé àbújá nìkan ní ìyàwó ààrẹ fún ní one fifty million kí ló dé ẹgbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ìròyìn ìrọ̀rùn ló bá dé o fún ta ni wọ́n ní fún iléeṣẹ́ tó ń gbógun lòdì sí ogun olóró lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ó ti bá ìrọ̀rùn dé báyìí láti máa mú àwọn tí ń gbóògùn olóró tẹ́ bá mọyì àwọn tí wọ́n gbé tí wọ́n ya ìgbẹ́ codeine. ẹ ẹ rántí ìwé kan tá a kà tẹ́kùn mú ọ̀bọ tó ní ó sunmí dúdùn àbí kìnìún ló mu tó ní ó sunmí dúdùn wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sunmí dúdùn ìrọ̀rùn ló bá dé báyìí láti mú ẹni tí ń gbóògùn olóró kọ́lọ́mọ kìlọ̀ fọmọ rẹ o. ẹ̀yin abiyamọ ẹ kìlọ̀ fọmọ yín tẹkinọ́lọ́jì náà fi mú wọn báyìí. ẹ já bọ́ sórí eléyìí tó tẹ̀lé níbi tí ìròyìn ti wáyé tó sọ wípé ẹ gbàgbé nípa iléeṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè nàìjíríà àwọn aládàáni làálò mínísítà fún aviation yẹn kẹyàmó Festus eh, kẹyàmó ló sọ bẹ́ẹ̀ kí ló dé tó ṣe sọ bẹ́ẹ̀ kí ló dé tí nàìjíríà ò ṣe fẹ́ ní ojú ọkọ̀ bàálù òfurufú tiwọn iléeṣẹ́ tí mójútó tá a ní nàìjíríà airway àbí nàìjíríà airline wọ́n ní ká gbàgbé ẹ̀ka tuntun ẹ̀ dànù ìdí rẹ̀ ẹ̀ gbọ́ nínú ròyìn wọ́n ní kí ló dé tí Peter Obi ń sá kiri lórí ọ̀rọ̀ pé á di ààrẹ ẹ gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ ta lọ́mọ yìí amọ́wọ́ <laughs> èmi ni mò ń pè èmi náà ni mò ń gbé e. ọmọ Nàìjíríà kan ṣoṣo láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ aláwọ̀ funfun ló ti gbégbá orókè lórílẹ̀‐èdè Italy lórí ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá bẹ́ẹ̀ náà ni ọmọ kan náà lé bẹ́ẹ̀ bá rí bí ṣe ń dùnnù níwájú ọba Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀ náà la fi hàn yín lónìí à ọlọ́mọ fún àwọn Yorùbá lẹ́bùn o bẹ́ẹ̀ ni ìròyìn tó ń tẹ̀lé sọ wípé ẹni tí ò bá ti lè ṣe ìṣẹ̀ṣe o kò lẹ́tọ̀ọ́ láti wà ní ipò ọba nílẹ̀ yorùbá ta ló sọ bẹ́ẹ̀ abùnrin gbọ́ ó dà pé ìyàwó èèyàn ti ń sọ ní ìsìn. bẹ́ẹ̀ náà la tún gbọ́ wípé sójà mẹ́rin àtàwọn civil defence ni wọ́n ti mú fún ìwà ìbàjẹ́ ìwà olè ní rivers bó náà ṣe mú wọn ẹ̀ ẹ̀ náà lẹ́gbọ̀n nínú ìwé ìròyìn. bẹ́ẹ̀ náà ni lára kókó ìròyìn lónìí ni ti pító kan tó ti jáde o pẹ̀lú ìyàwó rẹ̀ tó ní ìdí tó ń ṣe jápa kó nàìjíríà ni wípé àwọn lálàá ta ló sọ̀rọ̀ ìta àwọn pító méjì tó jẹ́ gbajúmọ̀ ìlú mọ̀ọ́ká ni wọ́n náà ti jápa wọ́n ti wọ́n ti katapọ́ọ̀tù sí ìlú èbó ni wọ́n náà ti jápa náà ti relocate sílùú èyìnbó ní ìsinyìí wọ́n ní ìdí táwọn fi lọ àwọn sọ fún wa lónìí nínú ìròyìn. ìròyìn tó ń ti òkèrè yọjú sí alátojú wíńdò láti gbọ́ wípé arákùnrin kan láti orílẹ̀-èdè Sri Lanka tí wọ́n lé kúrò ní UK wọ́n dìpọ́ọ̀tì ẹ̀ ni wọ́n ti gbọ́kú rẹ̀ lójijì o látàrí bí wọ́n ṣe dìpọ́ọ̀tì ẹ̀ kí ló fà á tó fi dìpọ́ọ̀tì ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀n nínú ìròyìn lónìí ó dà gbogbo kókó ìròyìn tòní rèé ẹ jẹ́ á wọnú agbami ìròyìn gangan lọ ṣé ẹ ti wá nǹkan fìdílé ṣé ẹ ti wá nǹkan olómi tútù sẹ́gbẹ̀ èmi náà ní tèmi ń bì èmi náà ní tèmi ń bì omi tútù nínínní ló wà bí hmm. bí mo ṣe ṣe yìí náà ní kẹ́yìn náà sí ẹ wá nǹkan tútù sẹ́gbẹ̀ẹ́ omi ni ẹ mọ̀ mú bẹ́ẹ̀ bá ti kọjá fọ́tì o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ìfọ́tì ẹ lè wá nǹkan lẹ́nu dòdò sẹ́gbẹ̀ kẹ ẹja jọ gbádùn ìròyìn tòní. ó dáa o àyè abẹ́lẹ̀ wa abẹ́sẹ̀rẹ̀ nísìn ẹja wọnú agbami ìròyìn lọ ìròyìn tá a kọ́kọ́ mọ mẹ́nubà ó ní ti ìpínlẹ̀ Kánò sẹ́mọ̀ wípé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ní omi àlàáfíà ìpínlẹ̀ Kánò tó ti rú ẹ̀ tí a sì ń gbìyànjú láti jẹ́ kó tún mọ́ tónítóní ṣùgbọ́n nísìn kí ló ń ṣẹlẹ̀ ń Kánò ẹ mọ̀mọ́ dorí warú àti kàròyìn tẹ́lẹ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì àbí bá a confusion break ìbóònù o yé e pa mo pàpà kọrin nínú fídíò yìí double wàhálà for them for Kano fún àwọn emir méjèèjì Ṣàngó ọba àkóso dà pé o ti wọlẹ̀ sí Kánò bẹ́ẹ̀ ni ìlú ò fararọ o gbogbo ohun tá a rò pé bóyá o ti ń ṣẹ́tù tẹ́lẹ̀ tá a rò pé bóyá omi tó dàrú o ti ń tòrò kó tó nǹkan kan o eh, confusion tó tiẹ̀ tún wá ṣẹlẹ̀ ní ìsìn ó tún wá burú jáì lọ from frying pan to fire ni torí ilé ẹjọ́ méjì ló ti dìde báyìí náà ti dájọ́ ìkan dájọ́ lòdì sí Sànúsí bẹ́ẹ̀ ni ìkan dájọ́ in his favour wípé kí Sànúsí kúrò lórí oyè bẹ́ẹ̀ náà nìkan náà ni kí Àdòbáyérò kóun náà fipò sílẹ̀ eh, tí kan sì s sọ wípé kí wọ́n fún ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ kán sì jẹ́ kó wà ní ààfin títí di ọjọ́ ìgbẹ́jọ́ ọjọ́ kẹrin nínú oṣù kẹfà tá a fẹ́ wọ̀ yìí ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ dihun ní Kánò kí ló dé tí gbogbo ẹ̀ wá dàbá ẹ̀yin olóṣèlú. ẹ̀yin olóṣèlú lẹ́sìn wa nù kò sì ń jẹ́ jíìnì ẹ̀yin olóṣèlú lẹ́wà lábẹ́ ẹ̀kú tẹ̀ ń jégún tẹ̀ ń da ìlú Kánò rú ó dà kò sí ṣe kò sáì sí o àmọ́ eléyìí tí ó ṣẹlẹ̀ nítorí ó ti di ilé ẹjọ́ méjì báyìí nínú Kánò gangan tí wọ́n fi òfin lélẹ̀ èwo ni ọlọ́pàá fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ ni wọ́n ń yí kọ́kọ́rọ́ ọpọlọ àwọn ọlọ́pàá ṣé àdóbáyọ̀rọ̀ ní káwọn mú àbí Sanusi <laughs> ṣùgbọ́n jọ bí ẹni wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀yìn àdóbáyọ̀rọ̀ ni wọ́n tò sí ṣùgbọ́n bí gómìnà bá pàṣẹ ní ìpínlẹ̀ náà ó sì ṣe kó sáì ṣe ọlọ́pàá náà ni ó gbófinró ta wá ni ó fẹ́ pàṣẹ fúnra wọn nínú iléeṣẹ́ ọlọ́pàá báyìí tó bá pàdé ara wọn lọ́nà ló bá ṣe ń sọ̀rọ̀ yìí àti ìmọ̀ inú odò tá a da ọ̀run la sí pẹ̀lú ọ̀rọ̀ Kánò bóyá Sànúsì ni ó dúró láàfin bóyá Bayero nítorí nígbà tí ilé ẹjọ́ tí wọ́n pàṣẹ wípé kí Sànúsì jókòó bẹ́ẹ̀ pò ní òfin fúnlẹ̀ tọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣẹ̀ dá padà sórí oyè ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ ni Àdó Bayero dù pẹ̀lú gèlè lórí rẹ̀ bó ṣe di gèlè òun rè wípé ẹ mọ̀jọ̀ tú ẹ mọ̀jọ̀ dábọ̀lẹ̀ o pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ òun náà gbalẹ̀ ẹjọ́ lọ wípé ẹ wá o Eh, wọ́n ti ní kán mọ́ fọlọ́pàá léwu kiri ó yá adájọ́ tètè dájọ́ gbogbo wọn náà ń lo ọwọ́ náà ń lo ẹsẹ̀ tí wọ́n mọ̀ báyìí táwa ni yóò dúró lórí àléfà bàbá wọn ní Emirate àti ìmọ̀ báyìí o bẹ́ẹ̀ náà ni oníkálukú àwọn tó ló kọ́lé kan láwùjọ náà ti ń ké sí balógun orílẹ̀-èdè yìí tànà balógun kò sẹ̀lẹ́yìn ààrẹ orílẹ̀-èdè wípé wá o mọ́dọ̀gún lẹ̀ o bó bá wá le jù kó kúkú fún wọn ní nǹkan pè ní state of emergency tẹ́ kọ́ àmì lọ bẹ̀ tẹ́ kọ́ àwọn gòdògòdò lọ nítorí wọ́n ti ń fa wàhálà ní Kano wọn ì sí ìgbọ́ràn wọn ì sí ìbẹ̀rù mọ́ wọn bẹ̀ wọn ìbẹ̀rù mọ́ ẹ nítorí ẹ kẹ́sìtì mójútó ọ̀rọ̀ Kano wàhálà ó ti so ń Kano ìròyìn tá a kà wá náà parẹ́ ni o torí òyìnbó tó ṣe fẹ́sùn ló ṣe sáà àti kọ́kọ́ ka ìròyìn ṣáájú a mọ̀ pé wọ́n tún lọ ilé ẹjọ́ nítorí ẹ̀ látún àtúnsáré rí ìsáàtì ilé ìdẹ́nìgbọ́ àyìnsá àti ẹ̀sìnú ẹni ká lè kógojá ká lè tẹ́yìn lọ́rùn ká lè fún yín ní ìròyìn tó dúró déédéé Sanusi ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn oríṣiríṣi local government náà ti ń kí ní mẹ́sàn-án mẹ́wàá tóun náà sì ti ń gbàlejò rẹpẹtẹ sáàfin rẹ̀ ìwà rẹ̀ body language rẹ̀ fi hàn wípé ìtàkùn tó ní kẹrin mọ́wọ́dù tòun tẹ̀rí ní ọ̀lọ́ ẹ jẹ́ amẹ́nulé ìròyìn tó tẹ̀lé báyìí kí ni ìròyìn tó tẹ̀lé ń sọ. òun náà ń sọ̀rọ̀ nípa ọba aládé ṣùgbọ́n ó dá padà sí ilẹ̀ yorùbá ẹni tí kò bá ti lè kópa nínú ìṣẹ̀ṣe kò yẹ ní ipò ọba yorùbá ọba òun ló sọ bẹ́ẹ̀ ọba olúlamọ́kùn ti ìlú yàkóyó nípínlẹ̀ ọ̀ṣun ọba mezek oyèwọlé oyèdìran ti ní gbogbo ẹni tó bá ti gbà tó bá sì ti ṣetán láti joyè ọba ní nàìjíríà yálà ẹlẹ́sìn mùsùlùmí tàbí ti kìrìsìtẹ́nì gbọ́dọ̀ mọ̀ wípé òun máa ṣe ojúṣe òun gẹ́gẹ́ bí ọba yorùbá o ọba oyèdìran nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kíkópa nínú àwọn ọdún ìṣẹ̀ṣe jẹ́ ojúṣe tí ọba yorùbá gbọ́dọ̀ ṣe ọba alayé náà ní gbogbo ìlú ní ilẹ̀ yorùbá ló ní ìṣẹ̀ṣe tí wọ́n fi dá ìlú náà sílẹ̀ o nítorí náà gbogbo àwọn ọba láì fi ẹ̀sìn ṣe gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó tún tẹnumọ́ ó ní ifá ló máa ń yan ọba ní ilẹ̀ Yorùbá bó ṣe wòye pé jíjẹ́ onígbàgbọ́ òdodo tàbí mùsùlùmí òdodo kò yẹ kó jẹ́ ìpèníjà fún àwọn ọba láti máa ṣe àtìlẹ́yìn fún ọdún àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ náà ni ó tọ́ ni ọba sọ ṣùgbọ́n nǹkan kan tí àwọn èèyàn wá ń sọ lórí ọ̀rọ̀ ọba ni wípé ìfalẹ̀ ló ń yan ọba ṣùgbọ́n hmm, láyé òde òní wọ́n ní e, ipò ọba àti ipò emir ni o àti ti àwọn tó ń jẹ nílẹ̀ Ìgbò ni o yẹn Igwe wọ́n láwọn olóṣèlú lọ̀gá wọn wọ́n láwọn náà yan òfin fún ọba báyìí ṣùgbọ́n lórí ti ìṣẹ̀ṣe tí ọba tẹnumọ́ yìí ah ọba wíire o wọ́n rí sọ o. wọ́n tún tẹ̀síwájú wọ́n ní kò sí ohun tó burú nínú kí ẹlẹ́sìn ìgbàgbọ́ tàbí mùsùlùmí di ọba di ọba nílẹ̀ yorùbá wọ́n ní àmọ́ kété tí ẹni òun bá ti gorí oyè ọba wọ́n ní ìgbà yẹn ló yẹ kó ti mọ̀ wípé gbogbo ẹ̀sìn ni òun láti fọwọ́ sí torí àwọn onígbàgbọ́ ó kó ẹjọ́ dọ́dọ̀ rẹ̀ àwọn ní àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà kó ẹjọ́ dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni oníṣẹ̀ṣe wípé tó bá ń fi ẹ̀sìn tiẹ̀ tó fi ń dá ẹjọ́ wípé yóò sì ẹjọ́ dá o ọba sì bá lórí ohun gbogbo ni wọ́n ní kò wá yẹ kí ọba fi síbì kan ju bì kan lọ wọ́n ní bí ọba náà bá sì mú ìṣẹ̀ṣe ṣe wọ́n ní kọ́mọ́ torí ẹ̀ kó dá ẹjọ́ bú fáwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì pé gbogbo wa pátápátá eh, irrespective of ẹ̀sìn tá a sí ká fààyè gba ara wa. eléyìí ni ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu ọba Yakoyo nípínlẹ̀ Ọ̀ṣun ọba wíire o wọ́n wíire. ìròyìn tó tẹ̀lé báyìí ó ní ti pító kan ní ṣọ́ọ̀ṣì kan tí gbogbo àwọn èèyàn mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí oúnjẹ Daystar pító wọn ni wọ́n ti jáde náà ti sọ wípé ìdí tí àwọn ṣe kúrò Nàìjíríà táwọn fi jápa <laughs> pé àsọ̀rọ̀ ìkan pásítọ̀ náà ní wípé àwọn ti lánú àlá àwọn àtìyàwó àwọn wípé àwọn lánú àlá kí ni pásítọ̀ ìsọ pásítọ̀ adéyẹmí àtìyàwó wọn wọ́n ní olùdásílẹ̀ ilé ìjọsìn daystar christian center sam adéyẹmí ti ṣàlàyé ìdí tó fi kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ sí orílẹ̀‐èdè amẹ́ríkà ó ṣàlàyé ní kíkún lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú oníròyìn bbc kì í ṣèmi náà ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú oníròyìn bbc yorùbá kan ni o wọ́n ní torúkọ rẹ̀ ń jẹ́ ṣeun akínbalóyè wọ́n ní adéyẹmí sọ wípé ohun tó ṣokùnfà bóun ṣe kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ni ìtànkálẹ̀ àrùn kòrónà ìwọ́de endsars àti àwọn àlá tó ńlá nípa nàìjíríà nígbà tí kòrónà bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ wa ní amẹ́ríkà tí oníkálukú sì wà pẹ̀lú mọ̀lẹ́bí wọn wọ́n ní amẹ́ríkà ní coronavirus yìí dé bá wọn wọ́n ní àwọn ò lè jáde nídìí èyí àwọn ò lè jáde kúrò lamẹ́ríkà wá sí nàìjíríà wọ́n ní làwọn ṣe kúkúrú dúró ti àwọn ọmọ ilé ìjọsìn àwọn tán fi amẹ́ríkà ṣe bùgbé làwọn bá ń pọ̀wọ́ rìn wọ́n bá ń ṣe ìsìn lórí ẹ̀rọ ayélujára wọ́n ní àwọn dúró ti àwọn ọmọ àwọn ọ̀sẹ̀ tí ìjọsìn bẹ̀rẹ̀ padà ní ìwọ́de ensars wáyé tí a sì gbáradì láti padà sí nàìjíríà ìyàwó mi lálàá pé ó rìnrìn àjò lọ sí nàìjíríà tó sì tún padà sí amẹ́ríkà láti di àlá burúkú wọn lálàá burúkú ni <laughs> wọ́n ní àwọn sì jẹ́ kó dá ìyàwó àwọn lójú wípé àwọn ò nífẹ̀ẹ́ sírò àlá tán láàyè o aláyè ó burú jáyò wọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta ìmí náà lálàá o pé èmi àti àwọn mi jọ rìnrìn àjò lọ sí nàìjíríà nínú àlá wa wọ́n ní tí mo sì kópa nínú ìjà ńlá kan <laughs> wọ́n kọlù mí tí mo sì ní láti béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ nínú ọkàn mi pé kí ni kí n ṣe ó dà bẹ́ẹ̀ wọ́n ní ó sọ fún mi pé kí n pe orúkọ Jésù mo pariwo mo pariwo Jésù nínú àlá tí mi ò sì mọ̀ wípé mo pariwo dójú ayé gan <laughs> mo pariwo mo ní mo pariwo Jésù lójú àlá mi ó ní mo pariwo ìdójú ayé Adéyẹmí ní nígbàkúgbà tí òun àtìyàwó òun bá ti fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà Nàìjíríà làwọn máa ń lálàkàlà yìí <laughs> nàìjíríà aláburúkú ni ẹ ẹ èèyàn gbọ́dọ̀ rí nàìjíríà lójú àlá rẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ kọ́lọ́ ń bá wa sọ wọn kó ònú rẹ̀ àwọn tí ò sì tí ì ní kúrò kọ́lọ́ ń sọ wọn títí tí yorùbá nation ó fi gbòmìnira kùdù bá lọ aláburú ní nàìjíríà ó lẹ̀ ń gbọ́ látẹnu ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ó lẹ̀ ń gbọ́ látẹnu pásítọ̀ yìí ó wípé agbógbó bàtà ọ̀bá fẹ́ rìnrìn àjò nàìjíríà alá. <laughs> ìyàwó mi jí mi aago méjì òru pé kí ló ṣẹlẹ̀ ìgbà náà la wá pinnu pé <laughs> a mójútó ohun tó ń ṣẹlẹ̀ pàápàá nípa àlá tí à ń la tẹ́lẹ̀ a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tí a sì ń tà sí ń kẹ́fín àwọn ewu yìí lẹ́yìn wákàtí mẹ́ta mo sùn padà tí mo sì tún lálàá pé a wà ní nàìjíríà tí mo tún wà nínú ìjà náà tún jí sí ìjà yóò le o lẹ́yìn ọjọ́ díẹ̀ aránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí wa ní nàìjíríà tí púpọ̀ wọn sì ní ó ṣe àwọn bákan náà pé a ń bọ̀ wá sí nàìjíríà pé kọ́mọ́ ti wá o. wọ́n wá ní ní báyìí tí ọlọ́run bá ń bá mi sọ̀rọ̀ mo ní láti mọ̀ pé ọlọ́run bá mi sọ̀rọ̀ o <laughs> ìdí ọ̀rọ̀ tọ́lọ́run kan sọnù mọ́ kọjá èrè wọn ò padà sí nàìjíríà àwọn tọ́lọ́run ràn kúrò nù nàìjíríà ló pọ̀ jù. <laughs> <laughs> Eh, eh, palẹ̀lẹ́rìn díẹ̀ kí sáwọn nìkan o a tún gbọ́ pé bàbá wa kan náà gbajúgbajà táwọn tiẹ̀ mọ́ sọ́ńgbà náà wípé káwọn èèyàn mọ́ ra tẹlifíṣàn lé káwọn èèyàn mọ́ gun ọkọ̀ bàálù <laughs> tó ń gbéradì wípé jésù ò ní pẹ́ tán tiẹ̀ dájọ́ sí lọ́jọ́ náà lọ́hùn tán tiẹ̀ tún dájọ́ sí lọ́dún náà lọ́hùn wípé inú ọdún ni jésù òde táwọn ọmọ ilé ìjọsìn wọn tán bẹ̀rẹ̀ sí ní ta tẹlifíṣàn tán ìwọ bàtà gíga àwọn náà ti ṣe jì ní sí wọn ìlò ẹ̀rọ ayélujára gan tẹ́lẹ̀ wọ́n ìlò fóònù débi kí wọ́n lo tẹlifíṣàn àpótí tẹlifíṣàn wọn wọ́n gbé ta wọ́n jù fọ́ wọ́n gbé fún èèyàn gbà náà ni ṣùgbọ́n kòrónà ó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gidi nígbà tán rèé èèyàn ṣọ́ọ̀ṣì tí kòrónà ò dìrún jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n yà ń ṣèsìn lórí ẹ̀rọ ayélujára kòrónà yẹn sí ojú ọ̀pọ̀lọpọ̀ gan-an ni àtìgbà náà bàbá náà jáde wọ́n ní kán dáríjì àwọn o àwọn rò pé àpótí èṣù ni tẹlifíṣàn àṣé ó ṣeé ṣe èyàn rere wọ́n ní baba náà ti bọ́ọ̀dì sílùú kan ní òkè òkun àti àti kọ̀ǹfàmù ẹ̀ ṣùgbọ́n àti kọ̀ǹfàmù ìlú tán bọ́ọ̀dì sí ṣùgbọ́n a gbọ́ pé baba náà ti lókèétì o <laughs> ẹ mọ kankan nàìjíríà à ń bá yín sọ ẹ tí ẹ rò péré là ń ṣe nàìjíríà ti dojú kejì ìran fúlàní náà gbàgbára lé lọ́wọ́ ìran fúlàní ìròyìn la sọ atótónu mi pọ̀ tí mo mú kí ròyìn gùn ẹ má bínú ẹ já lọ sí ìdí ìròyìn kejì. ní báyìí ẹ já lọ sínú ìròyìn tó tẹ̀lé ibi tí a ti ń gbọ́ sétí wa ó pọ̀ létí wa yẹ̀ẹ́yẹ̀ wípé kí ló dé tí Peter Obi ń sá kíjokíjo kiri tí ń sáré tí ń sá tí ń sá kíjokíjo kiri kó sàmọ́ sáré kẹ̀kẹ́ kọlu tírélà kó mọ́ sáré nitori, ẹ nítorí wípé ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ti wá di bó lọ ìyà báyìí wọ́n ní Peter Obi ń sáré kiri ẹ lórí ọ̀rọ̀ bí ó ṣe di ààrẹ ní 2027 ẹ wọ́n ní ó ti múra lẹ̀ ní ìsinú torí òyìnbó náà ló lọ tó bọ̀ tó sọ wípé if you fail to plan you are actually planning tó fèèlì nítorí ẹ̀ ló ṣe é ṣe iṣẹ́ àmúrelé òun iṣẹ́ ìgbáradì ilẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ náà ni ta ní ń bá gbáradì pọ̀ ó ní Àtíkù tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè rí tàṣìmọ̀ pé Fúlàní lòun náà náà ti sọ wípé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àti olùdíje ààrẹ nínú ètò ìdìbò tó kọjá Àtíkù Abubakar ti bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ètò ìdìbò tó ń bọ̀ tó sì ti ń bá ọ̀pọ̀ ẹgbẹ́ òṣèlú yòókù yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ lórí bí wọn ò ṣe gba agbára kúrò lọ́wọ́ APC ẹ bẹ́ẹ̀ náà ni Peter Obi ti labour Party. òun náà ń sá kíjokíjo kiri o ó ti rè bá pápá ń so pé bó làwọn ó ṣèjọ fọwọ́sowọ́pọ̀ táwọn ò lé Tinubu kúrò lórí oyè táwọn ò nà Tinubu pa ṣùgbọ́n Tinubu ń fi wọ́n rẹ́rìn ni o wípé ẹ kàn ń sáré kiri ni o wípé ẹ balaba ní bàbá o bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn èèyàn kàbìtì ní ilẹ̀ Yorùbá nínú wọn ni Professor Soyinka wọ́n ti ń sọ kò bá sí Peter Obi wípé ń tara rẹ̀ ni o ikàn sá kíjokíjo kiri ni wípé ààbò ni ó dẹ́dìyẹ rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé Tinubu lọ́lọ́run gbádé fún nìsín pé kán fi ọmọ Yorùbá lẹ̀ kán jó ṣe lẹ́ẹ̀mejì rẹ̀. àwọn ọmọ Ìgbò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà tí ò nífẹ̀ẹ́ ntí bàbá wa Ṣóyínká sọ ni wọ́n ti ń sọ̀pọ̀ ọ̀rọ̀ padà sí bàbá wa Ṣóyínká wípé àá sóyẹ kí àgbàlagbà kí ó mọ̀ ṣe láńgbáláńgbá báyìí pé àgbámọ́ ń gbà ní kí ló dé tẹ̀ sọ̀rọ̀ bí ọmọdé bá àwọn akọ́lá sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ó ní bàbá wa Ṣóyínká fi ọ̀rọ̀ yìí ṣe o wípé hmm, wípé àkìtàn làwọn gbogbo tó bá wù yín lẹ lè sọ sáwọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó mòye dání tó mọ́gbọ́n dání làwọn ń sọ wípé àwọn tó sì gbọ́n nìkan ni ọ̀rọ̀ yìí lè yé Hmm. a wo gbogbo eré tí Peter Obi ń sá kiri o bóyá àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bóyá wọ́n gba ọmọ Ìgbò láàyè láti dé orí àlééfà rẹ̀ lórí bí ṣe ń lọ báyìí ó ní agbára o Ọlọ́run ṣàánú wa ìròyìn tó tẹ̀lé ló ń wá láti ìpínlẹ̀ Rivers ṣùgbọ́n lọ́tẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Wike o àti Fubara kò ní nǹkan kan ṣe àwọn sójà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn civil defence náà ti jọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Rivers kan tí wọ́n sì lọ ń ja olè ah ó ga o wọ́n ní wọ́n ti mú wọn báyìí wọ́n sì ti bèrè ẹjọ́ lọ́wọ́ wọn àwọn náà sì ti dáhùn wípé lóòótọ́ ni táwọn wá ṣe wípé Kogi ni wọ́n fi àwọn síná pín àwọn lọ ní employment ló gbé àwọn lọ o wípé ṣùgbọ́n àwọn tí Kogi wá jalè rivers ní o ah abẹ́ rí nǹkan wípé yàtọ̀ sí wípé wọ́n lọ ja olè ní warehouse kan tán kó gbogbo tó wà ń bẹ̀ wípé wọ́n tún dá àwọn tírélà àwọn tírélà tó ń gbé oúnjẹ tó ń gbé àwọn nǹkan míì tó ń gbé kọjá lójú pópó wípé kàkà kí wọ́n ṣiṣẹ́ tí wọ́n rán wọn wípé iṣẹ́ tara wọn ni wọ́n ń jẹ́ o wọ́n ní wọ́n wá ń darí àwọn tírélà yìí sí ibòmíì níbi tí àwọn èèyàn wọn tán lọ́wọ́ sí kìíní tó ti ń dúró dè wọ́n wọ́n wá lọ flood ń bẹ̀ gbogbo nǹkan bá gbé ìbáṣe sìmẹ́ǹtì ni ìbáṣe àpò ráìsì ni ìbáṣe àpò oyọ̀ ìbáṣe fatalaisi gbogbo nǹkan tó wù káwọn tírélà yìí mọ̀ gbé lọ wọ́n ní wọ́n darí wọn síbì kan kán rè dà sínú warehouse yẹn wọ́n ní wọ́n ṣe ń ṣeré tí wọ́n sì ń mú jẹ lọ́dún pípẹ́ sẹ́yìn ṣùgbọ́n ọwọ́ pálábá wọn ti wá ṣẹ́gi báyìí o wọ́n ní wọ́n ti wà níwájú òfin tán káwọ́ rojọ́ o wípé àwọn tá a ní kan máa ṣe aláàbò lórí ìlú àwọn gangan ni alọ́kóló ń kígbe o àwọn gangan ni wọ́n wá ń lọ́wọ́ sínú ìwà ìbàjẹ́ à nàìjíríà yìí sáà bájọ tí bàbá ń bá <laughs> wá sí ńlá àlàbùkù wọ́n lè ṣe ní lára burúkú ní gbogbo ilé Ah, ó dáa kọ́ lọ sọ wà ń bẹ̀ súnmọ́ àwọn eléyìí wọ́n jẹ́jọ́ o mo sì jẹ́rìí iléeṣẹ́ ológun nàìjíríà pápápá wọ́n máa yọ wọ́n lóyè wọ́n sì máa fìyà tó tọ́ jẹ wọ́n ṣùgbọ́n èmi ò wá wọn ti civil defence táwọn náà ń bá wọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ yìí hmm, àṣírí òmò túbà náà ni lẹ́yìn ìgbà tásìkò bá tú kan fìyà tó tọ́ jẹ wọ́n ìròyìn tó tún dé sí etí Festus Keyamo tó jẹ́ mínísítà fún aviation fórílẹ̀-èdè Nàìjíríà rántí ọ̀rọ̀ tó sọ nígbà kan kí ààrẹ Tinubu tó wọlé nígbà tí àwọn náà ń ṣe atótónu fún ààrẹ Tinubu wípé kọ́fì kárẹ́ ò nímú ìyẹn tí ààrẹ Tinubu tán bá gorí oyè tán tán wá ń fi ìyà jẹ kìrìsìtẹ́nì pé kò ní sí tó jọ bẹ́ẹ̀ ẹ̀ ṣùgbọ́n ìròyìn tó ń ti ọ̀dọ̀ wọn wá lásìkò yìí torí àwọn náà ti ń bá ààrẹ Tinubu ṣiṣẹ́ báyìí mínísítà ni wọ́n lábẹ́ ààrẹ Tinubu àwọn sì ni mínísítà fún aviation àwọn èèyàn ló ti ń pè pé wípé kí ló dé tí Nàìjíríà náà ò lè ní airline tiwọn káwa náà ní àwọn ọkọ̀ bàálù wa tí ó mọ̀ lọ káàkiri gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè yòókù wọ́n gbìyànjú ẹ̀ ṣùgbọ́n àṣẹwọ́n àṣẹyìnbọ̀ ọ̀rọ̀ ń jáde àṣẹtẹ̀lé látẹnu mínísítà yìí lánàá òde yìí wípé ẹ lọ mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ kẹ́sì mójú kúrò ń bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ̀ pátápátá nàìjíríà ò lè ní tó jọ bẹ́ẹ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ tinubu o àti ní gbogbo ìgbà tí òun bá sì wà gẹ́gẹ́ bí minister of aviation pé n tó jù bẹ́ẹ̀ lọ n tó wuyì pé n tó wuyì tó mú orí yìn wá jù bẹ́ẹ̀ lọ làwọn ti pèsè sílẹ̀ wípé ní ìsìn àwọn fẹ́ iléeṣẹ́ aládàáni tó máa mójútó ọ̀rọ̀ yìí nítorí wípé bàbá ní ká ṣe ní ọ̀rọ̀ tí pé kí nàìjíríà ní airline pé wọ́n á tún kówó ẹ̀jẹ̀ ní ọ̀nfọ̀gbọ́n sọ náà ni o wípé rádaràda ló gbá gbogbo ẹ̀ láti ẹ̀yìn wá tí àwọn ìjọba míì kí Tinubu tó débẹ̀ tán ti gbé ìgbésẹ̀ rẹ̀ ṣùgbọ́n ó ń jọ bí ẹni wípé ìjọba ò ráàyè láti mọ mójútó lè iṣẹ́ kankan. private sector yẹn iléeṣẹ́ aládàáni làwọn pọ̀jù sí báyìí pé ní nàìjíríà gbogbo ẹ̀ ń bá ti ní ọkọ̀ bàálù kì í ṣe ọkọ̀ bàálù tọ́ yìí o <laughs> wọ́n ní gbogbo ẹ̀ ń bá ti ní ọkọ̀ bàálù kó mọ kó wá pé àwọn láìsẹ́ǹsì wọn báyìí nítorí wípé pàápàá jùlọ lamẹ́ríkà ọ̀nà ti làálẹ̀ àwọn ti lànà samẹ́ríkà báwọn ti dá omi tútù síwájú kí àwọn nàìjíríà lè tẹ̀lẹ̀ tútù pé wọ́n ti fún wa ní ààyè láti mọ kérò wá samẹ́ríkà pé kì í sì ṣe yàpọ̀tù kan pé ọ̀nà táwọn gbà wọlé gan pé ó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà sì ni wọ́n ní amẹ́ríkà fúnra wọn láti ọwọ́ àwọn ẹ́mbáṣì wọn àwọn náà ti fi ìròyìn síta tínú wọn sì ń dùn pé nǹkan ayọ̀ ni o pé eléyìí ó wuyì ju kí a ní airline tiwa lọ <laughs> ẹgbọ́sẹ̀ ẹgbà ẹgbọ́sẹ̀ ìgbà bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ nàìjíríà kí ló dé tà lé ní airline wa ó ti tiẹ̀ jẹ́ wípé private sector náà ni ó mójútó ṣùgbọ́n àwọn expert kan àwọn tó mọ oyún gbé nínú ìkarahun tó bá ti jọmọ́ ọ̀rọ̀ ọkọ̀ bàálù àti rírìnrìn àjò nípa ọkọ̀ òfurufú náà ti sọ wípé ń tí mínísítà sọ náà kò ṣeé kó dànù ṣùgbọ́n kó mọ̀ fi ṣe ní tàwọn aládàáni lókà nìkan o wípé ká mọ̀ bàá lọ mẹ́ẹ̀ ká mọ̀ bàá lọ yẹ̀yẹ́ ara wa ń ta o wípé kán ìnváìtì àwọn airline míì tán wá láti orílẹ̀-èdè míì tó jáládàáni làwọn náà pé ṣùgbọ́n tí wọ́n bá lè wá bíráǹdì wọn kí wọ́n kó wọn sábẹ́ wípé Nigeria airline wípé yóò dà bẹ́ẹ̀ ṣùgbọ́n mínísítà ní kán tuntun ẹ̀dànù wípé káwọn sáà ṣe ẹ̀tọ́ fáwọn nàìjíríà nípa rírìn àjò ní ojú òfurufú wọn nìyẹn làwọn wà fún wípé torí pé ká lè mọ̀ wípé nàìjíríà ní kinní kan wípé ìyẹn ò kàn àwọn. under our watch the open skies agreement with the united states has come into operation. We have pushed for that. Open skies agreement with the United States. And what does that mean? Operation of we, have, we said that that BASA since 2000. We ratified this in 2002, but it didn't come into force. It didn't. We pushed for it, and we thank God it was also celebrated by the U.S. you know embassy in their their social media that we have both achieved this, and that means unrestricted number of flights and frequencies to the U.S., deployment of any kind of aircraft in, on those routes, multiple entry points, and so, gentlemen, Talk to your brothers, talk to your local operators. We are ready to push them now. We, we will still look for ways to make them make the aircrafts available to them. But we want Nigerian aircrafts, Nigerian, not United, not Delta. We want Nigerian aircraft to begin to, to run the US routes to Atlanta, to Washington, to New York. That is what we are looking for now. And we are going to make it possible and then crash the US price, crash the price on that route eléyìí ni ohun ti ẹnu mínísítà ìyẹn Festus Keyamo mínísítà fún aviation jáde wá o ṣẹ́gbà àbẹ́ẹ̀gbà ṣùgbọ́n èmi gbọ́ ni mo gbà o kò sí nǹkan tó burú nínú ká ní Nigeria Airlines èmi ni mo sọ bẹ́ẹ̀ o ní báyìí ẹ jẹ́ amú ìròyìn ti ìyàwó ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yẹn ti yáàfin rẹ̀mí tinubu tọ́jọ́ first lady ni wọ́n ti kó owó tó níye lórí owó tùnùtùnù sílẹ̀ fún àwọn ọmọléèwé kan ní àbújá one hundred and fifty million táwọn èèyàn tí wọ́n sì ń kí wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá wípé a ah, ẹ̀rẹ́ lè ṣe o. yorùbá bọ̀ wọ́n ní inú dídùn ní mórí yá o ara bí orí ìyàwó ààrẹ ṣe yá sí náà ni wọ́n ṣe gbé odidi one fifty million sílẹ̀ fún àwọn ọmọdé àwọn skul àwọn iléèwé yìí ẹ wo àwọn náà wọ́n dá ìyàwó ààrẹ lára tí wọ́n sì fi ìdùnnú hàn ìyàwó ààrẹ náà sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni wọ́n sọ púpọ̀ nínú ọ̀rọ̀ pàápàá jùlọ fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí wípé a mọ wò wọ́n ràn ó dáa ní báyìí lẹ́nu ìyàwó ààrẹ. On behalf of the Renewed Hope Initiative each participant school will be given a grant of the sum of 10 million naira towards their school's developmental needs ṣùgbọ́n àwọn skul míì náà tí wọ́n wà ní ẹ̀yìn odi Àbújá tí wọ́n sínú Àbújá ni wọ́n ti ń pè pé wípé ìyàwó ààrẹ mọ́jàgbé àwa náà one fifty million fún skul mẹ́ẹ̀ẹ́dógún wọn ní kan pin ní ten ten million ṣùgbọ́n wọ́n sọnù ọ̀rọ̀ wọn wọ́n ní kì í ṣe àwọn tíṣà wọn tàbí principal àwọn kó fún o wọ́n ní nítorí àwọn ọmọ ni wọ́n sì ní ó ní ọ̀nà tí wọ́n máa fi gba owó ìkí pé kì í ṣowó téèyàn kó jẹ́ o ìyá náà dọ́dọ́ sòkò ọ̀rọ̀ sí wọn nù wípé ẹjọ́ ẹjá dẹ́kun ìwà ìbàjẹ́ láwùjọ ṣùgbọ́n bóyá ìyàwó Buhari ó wà á nawọ́ sí tàwọn ìpínlẹ̀ míì àbí Àbújá nìkan náà ti fẹ́ dúró àti ìmọ̀ eléyìí ìròyìn tó ń wáyé láti ọ̀dọ̀ ìyáàfin Rẹ̀mí Tinubu á kí wọ́n á pé wọ́n ṣeun ṣeun o wọn <laughs> bó tiẹ̀ kàn wá lọ́wọ́ irú ròyìn tá a mọ́ ń fẹ́ nù nínú gbogbo ròyìn tá a mọ́ fẹ́ gbọ́nù nínú gbogbo ròyìn tá a ti ń sọ látàárọ̀ eléyìí nìkan ló fẹ́ jẹ́ ìròyìn tó mú orí ẹni wú gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà. ìròyìn tó ń tẹ̀lé báyìí ní ìròyìn tó ń wáyé láti iléeṣẹ́ ndla èyí àjọ tó ń rí sí tó ń gbógun ti kì í ṣe pé wọ́n ń rí sí nìkan wọ́n tún ń gbógun ti ogun olóró nàìjíríà torí ogun olóró ti ń ba àwùjọ jẹ́ ní ìsìn pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ langbalangba wa gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n kó àwọn èèyàn gan ní ìsìn ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ní o òní òro wo sumi dúdùn sumi dúdùn òun náà ń fi àwọn ọmọ yín ṣe nàìjíríà ṣẹ̀ríà àwọn ọmọ tó bá gbóògùn owó ni o kì í ṣe gbogbo ọmọ ọmọ tó bá ti kọjá ààyè rẹ̀ wó jẹ́ sọ fún ọ scanner scanner ti ń tú fún ti ń yẹ ẹ̀dọ̀ owó ti ń yọ ìfún wò ti ń yẹ owó dáadáa wọnúwọnú tí sì ń yẹ gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé nǹkan oògùn olóró wò ó ti wà ní airport o kì í sì sí ndla e nìkan lákìrà fún àtún kíra fún mínísítà fún interior bàbá wa olúbùnmi òjò owó wọn ṣe gudugudu méje yáyá mẹ́fà láàrin àwọn mínísítà tí wọ́n wà lábẹ́ Tinubu tó ń ṣiṣẹ́ fún ààrẹ Tinubu nítorí wípé wọ́n ti tún gbogbo yẹ́pọ̀ tó ṣe wọ́n ti install gbogbo ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tí ó máa wo ti fún <laughs> tẹ̀dọ̀ ó dà báwọn tí ó máa wo ti fún tẹ̀dọ̀ àwọn èèyàn eléyìí gbọ̀ngàn olóró eléyìí ògbò wọn mú arákùnrin kan wọ́n ní ṣe ní yàgbẹ́ kokéènì <laughs> wọ́n ní ṣe ní yàgbẹ́ káńsù ti dín káńsù káńsù wọ́n fún ní tán fún mu àwọn omi òun omi tán máa fún wọn mu wọ́n náà gbé fún mu bá wọn wọn ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ omi náà máa fún ọmú. pé omi tó náà máa fún ọmú nù tán ni wọ́n fẹ́ tán ẹni tó bá ti jẹ nǹkan sára báyìí tó ti jẹ nǹkan ara ọ̀yà ọ̀yà mọ́gbẹ̀ni wípé wọ́n gbìyànjú wọn fún arákùnrin ẹ bá rí onáà lẹ́hìn wo fídíò rẹ̀ hùn yíya nǹkan funfun funfun yín funfun funfun tí yà ó oògùn olóró mu kóòkì nù <laughs> bẹ́ẹ̀ náà làwọn ọmọ tí mu kó ní káàkiri hmm, àwọn oníkólóòsì ẹ̀rí wọn bí wọ́n ṣe ń tó tẹ̀léra wọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la nàìjíríà rèé o wọ́n ti fògùn olóró bàjẹ́ ara wọn jẹ́ ṣùgbọ́n wọ́n ṣẹ̀sì túmọ̀ ṣe rántí wípé wọ́n ṣẹ̀sùn fi kan gbogbo àwọn tí ń gbógun olóró yìí ìdájọ́ òkú ni tààràtààrà wọn ò ní já mọ̀tàn bá pọ́n ọ̀hún dámọ̀ tán bá pọ́n wọn ni lórí ẹ̀rọ amóhùnmáwòrán wa sọ fún wa ẹ jẹ́ kìlọ̀ fáwọn yín agbẹ́jì agbé oríyìn fún iléeṣẹ́ ndla bàbá wa bàbá fẹ́mi ẹkùn ṣẹ́ takuntakun àti bàbá wa mọ́rúwá ẹkùn ṣẹ́ takuntakun agbóríyìn fún yín dáadáa ó dáa báwọn ẹ mọ sanitize society lọ. ní báyìí ẹjẹ́ bọ́ọ̀dì sílẹ̀ òkèèrè àwọn ìròyìn tó ń ti ilẹ̀ òkèèrè wa eléyìí tá a kọ́kọ́ mẹ́nu bá nú ẹ̀ ó ní ti arákùnrin kan ọmọ orílẹ̀-èdè Sri Lanka tí ó ti sọ ẹ̀mí ẹ̀nù ní kété tí orílẹ̀-èdè UK tí wọ́n dá padà sílùú ẹ̀ wípé kò níwèé gbèlú pé àwọn òwe tó kó jọ tó wá ṣe àfihàn ẹ̀ lọ́dọ̀ àwọn pé òfúùtù fẹ́ tẹ̀ o pé nídìí èyí ẹ kó padà sí ìlú tó ti ń bọ̀ ó sì ti padà ṣùgbọ́n kó tó padà ó ti níye kan ó ti níyàwó lọ́mọ tán sì jẹ́ bìrìtìkó tán níwèé gbèlú ìdí nìyí tí ìkan nínú àwọn lọ́ọ̀yà rẹ̀ sọ pé eléyìí ò bójúmu wípé ah, ẹni tó ti ní mílíkì ní UK tó sì dọmọ onílùú gangan àtìyàwó àtọmọ ẹ wá ní kí bàbá wọn padà sí orílẹ̀-èdè tó ti wá wọn ní láíláí ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀ nǹkan ti bàjẹ́ ọmọ yẹn ti rìn òwọ́jà aṣọ òbọmọ yẹn mọ́ arákùnrin ti gbẹ̀mí mi wọ́n ní sàdédé ni wọ́n kàn rọ́ọ̀sì ẹ̀ dìgbàdìgbà re ilé ìwòsàn tí wọ́n sì wò pé kí ló ṣe wọ́n ló ṣubú nílé rẹ̀ ǹjẹ́ tó sì dùn síwájú kan dùn sẹ́yìn ṣùgbọ́n ẹ̀pa ògbóró mọ́ o ó ti jọ́lọ́hún nípe ó ti gbẹ̀mí mi ìròyìn dùn gbogbo èèyàn pátápátá ṣùgbọ́n lọ́ọ̀yà rẹ̀ ti dìde Ọlọ́run ò ní o abẹ́ẹ̀ náà ni ìyàwó rẹ̀ nílùú òyìnbó ti ní àfikún ìyá fi mú UK àfikún ya fi mú ìjọba UK fọn fèrè wípé àwọn ni wọ́n pa ọkọ òun wípé ṣe bí òfin wà wípé ibi tí ìṣúra èèyàn bá wà lọ́kàn èèyàn máa wà wípé àwọn ìṣúra arákùnrin ibi ìlọ́kàn rẹ̀ wà kí ló dé tí wọ́n lé ọkọ òun padà pé gbogbo ẹ̀ṣẹ̀ tán sì ló ṣẹ̀ wípé ó kó àwọn ìwé ìwé tí ì ṣe ojúlówó wá wípé ẹ̀ṣẹ̀ kékeré ni àwọn yanjú rẹ̀ nítùbí nùbí pé ọmọ onílùú làwọn pé by extension pé ọmọ onílùú ni ọkàn náà gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n ní ìsìn tó ti wá pa ọkọ òun pé ìgbésí ayé àwọn ò lè rí bákan náà mọ́ o pé àwọn ò sì ní gbà wípé òfin wọn ló pa ọkọ òun o òun ó sì òun ó sì fọn fèrè rẹ̀ fáráyé kán bóun o hmm, ó ṣe ní láàánú kọ́lọ̀ ń tẹ arákùnrin sáfẹ́fẹ́ rere o láti UK ló lọ sí ọ̀run àrèmọ́bọ̀ hmm, kọ́lọ́n fi oríjòkú ọ̀run kó sì bá wa tọ́jú àwọn ọmọ olóògbé àtàyà tó fi sílẹ̀. ìròyìn òkèrè kejì ní ibi tí mo ti bèrè lọ́wọ́ ilé ẹ̀kan pé tá ní làwọn ọmọ yìí ọmọ kan ọmọ kan ní orílẹ̀-èdè Italy ní òun nìkan láàrin gbogbo àwọn funfun tán pọ̀ òun náà lẹ́wọ̀n píṣọ̀ rẹ̀ òun nìkan ló gba ife ẹ̀yẹ o nínú ẹ̀rọ ayárabíàṣá ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá tíbi tí wọ́n ti lọ ṣe pírójẹ́ẹ̀tì kan tán kó àwọn àgbàlagbà òun nìkan ni ó ló gbégbá orókè láàrin àwọn funfun o èmi ní kẹ́ ẹ wá báyọ̀ tó rọ́mọ mi nì adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé aláwọn ọmọ yorùbá ọgbọ́n tọ́lọ́run fún wọn lápáwá bàbá wọn ò tí ẹ̀ gbọ́n wọ́n ń ṣe wọ́n ṣe wọ́n ṣe sẹ́rí biribi o wọ́n sì ń gbé orúkọ ilẹ̀ yorùbá wọ́n ń gbéga káàkiri ẹ kí mi kú oríire ọmọ mi nì ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ náà sì ni ẹja tún lórílẹ̀ nàìjíríà ọmọ kan ló ti fi tálẹ̀ǹtì rẹ̀ hàn ẹ sì mọ̀ pé bíbélì sọ ó ní ó ní tálẹ̀ǹtì rẹ̀ ni ó wà ààyè fún ọ níbi gíga níwájú àwọn ọba ah! ó hàn jọ bẹ́ẹ̀ lóòótọ́ látara ọmọ kékeré tó lu ìlú àgbáyamuyamu ọmọ kékeré yìí àgbáyamuyamu ìlú lọ́mọ ìlú o níwájú onion fífẹ̀ ẹ wo fọ́nrán rẹ̀ kẹ́yìn náà rí ẹ wípé ọmọ yìí ṣiṣẹ́ takuntakun ọmọ yorùbá ni ó ẹ ó ti tó àsìkò táwọn ọmọ yorùbá táwọn júwe ara wa ní ìsìn wípé ọmọ yorùbá lélẹ̀ ẹ gbàgbé pọ́n nàìjíríà ní ṣùgbọ́n yorùbá ni ẹ jáde wo fọ́nrán yìí ká tó parí ìròyìn. ṣe wá jẹ́ lónìí nù oníyan sí ọlọ́bẹ̀ ṣe àwọn tá a fẹ́ náà pọ̀ ìbínú ìròyìn tòní ti káde ó ti kásẹ̀ lẹ̀ náà nù ẹ fún àsìkò yín mo dúpẹ́ lọ́wọ́ yín wọn ò ní wá yín tí o ẹ̀yin tẹ̀ ń ẹ̀ ní sunkún ẹ̀ ní sọmọnù ọmọ tí inú oṣù rire ẹ bá ń yọ ẹ bá ń jó torí inú mi ń dùn ayọ̀ mi ń kún ní ṣùgbọ́n omi náà là ń mú sí torí àgbọ̀dọ̀ mọ́ mu torí àgbọ̀dọ̀ mọ́ mu nǹkan jù lórí afẹ́fẹ́ <laughs> abẹ́rẹ́ nǹkan ààbọ̀ sí kinní ní ìsìn táwọn ọmọ nǹkan tí nǹkan ayọ̀ ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ tún darapọ̀ mọ́ mi lọ́la a tún mú ìròyìn míì wá fún yín lọ́tún lọ́tún lọ́jọ́ yọ lọ́tún lọ́tún lòún ràn lórí ìkànnì ọ̀gbẹ́ni Bobby èmi náà ni wọn ò ní fẹ́ lòmí ìsìn mi èmi ni wọ́n mọ̀ wá ẹni wọ́n mọ̀ rí ẹ mọ̀ wá gbàgbé o Yorùbá nìsàn kò ṣeé fi ṣeré o ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn ká yorùbá nation orílẹ̀-èdè yorùbá ò ní bàjẹ́ àwa ti ní ó ti wà ní ọkàn wa okùn lórí pépà ni yóò sì ṣe ṣe yóò wáyé láṣẹ ọlọ́run Èdùmàrè yóò sojú mi yóò sojú ìwọ náà o wàá gbà o kó o gbà kó o tètè wàá gbà kò sì ní pẹ́ kò sì ní jìnnà tí nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà tí ó sì gbà fọ́gà rẹ̀ torí yorùbá nation a gba òmìnira lọ́nà ẹ̀tọ́ la sì fi gbà á wọ́n tún pàdé yín nínú ìròyìn ah, ẹ̀ ń bí mi pé mo kọrin lónìí kò borin dé lónìí torí màá mọ̀ kọrin nínú ìròyìn ẹ̀ á tún fi lè pàdé nínú ìròyìn míì lọ́la ẹ ṣeun ṣeun o ó dìgbà kan